àwọn ọlọ́pàá yìnbọn pa jẹ́nẹ́rà wọ́n kó nǹkan ìjà rẹpẹtẹ. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Rivers CP Túnjí Dìísù ti gbóṣùbà sàdánkátà fáwọn ọmọọṣẹ́ rẹ̀ látàrí àṣeyọrí ńlá kan tí wọ́n ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá yìí pẹ̀lú bí wọ́n ṣe rẹ́yìn ògbólógbòó lórí ẹgbẹ́ òkùnkùn tó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ sípínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Silas Oderereke táwọn èèyàn mọ̀ sí jẹ́nẹ́rà ìbọn ni wọ́n fi dá sẹ̀ríà fún wọn pa pátápátá láti bíi ọdún mẹ́rin sẹ́yìn làwọn agbófinró ti ń wá géńdékùnrin jẹ́nẹ́rà yìí látàrí àwọn ìwà ọ̀daràn tóun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ń hù bíi ìdígunjalè ìjínigbé àti bíba dúkìá jẹ́ títí kan ṣíṣe ẹgbẹ́ òkùnkùn nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers abilékọ Grace Iringekoko fi léde lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2024 yìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní agbègbè òdérèrèkè níjọba ìbílẹ̀ àhóàdà láfúrásì ọ̀daràn yìí mórímù sí tó ń fẹ́ lábẹ́ ọba nínú ìwà àbèṣe òun ni olórí ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní Greenlanders lágbègbè ubie níwọ̀ oòrùn àhóàdà lódérèrèkè kò sẹ́ni tí kò mọ òun àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ fún ìwà ìjagungbalẹ̀ ìdígunjalè títa ilé onílé mọ́ onílé lórí tí wọ́n sì ń ṣe àkọlù sẹ́nikẹ́ni tó bá gbìyànjú láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò lọ́jọ́ kọkànlá oṣù january yìí olóbó ta wá pé òdérèrèkè àtàwọn ẹmẹ̀wà ẹ̀ ti wà níbi tí wọ́n ti ń kógun ja ilé ọba alayé tó ti wàjà eze robinson o robinson lójú ẹsẹ̀ láti lọ síbẹ̀ tá a sì lé wọn lọ àmọ́ jẹ́nẹ́rà tó ti gíràn yìí tún fẹ́ lọ ṣàkọlù sí ibi ìkékòpamọ́sí tó wà nílùú òdérèrèkè ibẹ̀ láti ká a mọ́ bá a ṣe fẹ́ mú un ló bẹ̀rẹ̀ sí í yìnbọn mọ́ àwọn ọlọ́pàá wọ́n sì dojú ìbọn kọ òun náà láàrin eruku ìjà náà láti mú òun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ balẹ̀ àwọn kan sì fara gbọta lọ nínú wọn ni èyí tí wọ́n ń pè ní danger boy àti two man wà gẹ́gẹ́ bí alukoro ṣe wí nígbà táwọn ọlọ́pàá lọ gbọ́n ibi tí wọ́n fi ṣe ibùba wọn nítòsí ìlú olókùmà yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí ìbọn ńlá kan tí wọ́n ń pè ní g3 rifle àti ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn pẹ̀lú àwọn aṣọ sọ́jà tí wọ́n ń lò bẹ́ẹ̀ lọ́wọ́ tún ba àwọn afurasí kan tí wọ́n ti wà lákọlò ọlọ́pàá báyìí Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online